أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو بفو الله atọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run ọba fún aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lọ́wọ́ bá kó fi ìkẹ́ yìí kó fi kárí wọn دواتي انغرا اكرا بلغور السلام عليكم ورحمه الله وبركاته ا آه، ترى فتح المجيد شرح كتاب التوحيد في امبابي كارلو نبيتي اوا ولا لباب من سبته فقد هذا الله نعم لا يقاتلك عما أنت تماتك وعما الحديث بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى فأما الحديث فأما الحديث الذي أخرجه صاحب الصحيح وأبو داود والنسائي من رواية سفيان بن عيينة عن السعيد بن سيد عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول يقول الله تعالى لقبيل ابن ادم يصوب الدار وعلى الدار يبدي بيد الامر اقلب الليل والنهار في روايه لا تصوب الدار فاني انا دار وفي روايه لا يقل لا يقل ابن ادم يا خيبة الدار فإني أنا الدار أرسل الليل والنهار فإذا شئت قبلتهما قال في شهر السنة حديث متفق على صحته أخرجه من طريق معمر من أوجه عن أبي هريرة رضي الله عنه قال ومعناه أن العرب كان من شانها ضم الدعم أي صبره عند عند النوازل لأنهم كانوا لأنهم كانوا ينسبون إليه ما يصيبه من المصائب والمكاره فيقولون أصابتهم طوارع الدهر وأبادهم الدهر فإذا أضافوا إلى الدار ما نالهم من الشرائع صبوا فاعلها فكان مرجع صرفها إلى الله عز وجل هو الفاعل في الحقيقة للأمور التي يصنعونها فله أن صفي الدهر باختصار نعم nínú àwọn ọ̀rọ̀ àdìsọ́kàn yẹn ni pé ohun tí a ń pè ní àkídà tí mùsùlùmí gbọdọ̀ máa mójútó tó ṣe pé àkídà yìí òun náà ni ma ń gbé àwọn ọ̀rọ̀ jáde lẹ́nu nǹkan tí a bá dì sínú ẹ̀mí yẹn yóò gbé ọ̀rọ̀ jáde lẹ́nu nínú àwọn ọ̀rọ̀ tí èèyàn máa wá ń sọ èyí tí wọ́n ma ń dùn mọ́ ọlọ́run ọwà ń bẹ náà ni ó fi ṣe kókó ló ṣe pàtàkì kí mùsùlùmí kó jẹ ẹni tí yóò máa kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àwọn kankan kan bẹ tó ṣe pé èèyàn máa ṣe tó sì jẹ́ pé aburú láńlá ni tẹ́ni tí ń ṣe kò sí ní mà tí kò sì jẹ́ nǹkan tí ọlọ́wọ́n bá bínú sí ara rẹ̀ náà ni ibi tí a ń kà ní òní yìí òun náà ni sábò kí wọ́n máa bú ìgbà kí wọ́n máa bú ìgbà àti ka àyà al-Qur'an ipe ọlọ́wọ́ bá ń sọ àìdá tí àwọn kèfèrí máa ń ṣe ọlọ́wọ́ bá ní wa qalu ma hiya illa hayatuna ad-dunya نموت ونحيا وما يهلكنا إلا الدهر wọ́n ní pé báwọn ṣe ń kú tí ẹ̀mí àwọn oògùn kò sí nǹkan kan tí ń pa wọn ju ìgbà lọ pé ìgbà ní ń pààyàn sọ àyà ó ń ṣàlàyé pé ìgbà kan ní máa ń pààyàn bákan náà kí ọmọ sọ orú báyìí èèyàn ń bú ìgbà ni ibi tí a kà lónìí nínú ẹni fa'amal hadith alladhi akhrajahu sahibu sahibu sahih wọ́n ní hadith tó ṣe pé alimamu bukhari tí wọ́n gbà jáde wa abu da'ud àti abu da'ud nínú tíra wọn tí ń jẹ́ sunan abu da'ud wa nasa'i عن رواية سفيان بن عيينة عن الزهري عن سعيد بن مسيب عن أبي هريرة حديث أبو داود بجدي أتي إمام النسائي أتي صحيح البخاري تي أو أن ترى oni pe nípa tó ní ṣe pẹ̀lú ìgbà yìí náà ni qala aneidine ni ọla ụta ceeda i k'ololwa ọba ọ na sobaaki yi ọdụghịni ibnu aadam ọ ma nebi aadama ịn ku shụta baa ni ịn sin kati na fe sin kati na fara marfuru intee ma rọl na musi ị ìdíni ibnu adam ọlọ́wọ́ bá ní ọmọ adam ń ṣe nǹkan tó ṣe pé mi ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí kí ni nǹkan náà ti ń ṣe yẹ̀sùbù dáhàrọ̀ ìmọ̀ ń bú ìgbà ọlọ́wọ́ bá ní ọmọ ànábì adam ọmọ ènìyàn tí bá ń bú ìgbà ìmí ọlọ́wọ́ ọba ń ṣe tí mi ọ̀fẹ́ torí pé kí ni wà á nà dáhàrú ọlọ́ọ̀ni èmi ni èmi gangan ní ìgbà bìyẹ́dìl am ìyàwó mi ni àṣẹ nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbà ọwọ́ mi lọ́wọ́ uqallibu al-layla wan-nahara èmi ni mo máa ń ní kí ọ̀sán kó wá mo máa tún ní kí òru kó wá ẹ̀rí pé gbogbo nǹkan tá a bá ń sọ pé ìgbà ìgbà ìgbà yìí ọ̀dá ìgbà yìí ti wá bàjẹ́ ìgbà ọ̀bàjẹ́ ìgbà ọ̀bàjẹ́ àwọn táwa ń bẹ̀ náà la bàjẹ́ nùcíbù zamanana wàlà àìbù fínà alimamu shafi lọ sọ̀rọ̀ wọn ẹwà tí ọ̀rọ̀ ìgbà tí imamu shafi ti sọ̀rọ̀ yìí láti nǹkan bíi nǹkan bí ọgọ́rùn-ún ẹ̀yẹn bí nǹkan bí ọgọ́rùn-ún mẹ́tàlá yẹn ni nǹkan bí one thousand three hundred years tí Imam Shafi ti sọ̀rọ̀ yẹn ó ní nà ìbò zamanana wọn láà máa bú ìgbà wa kí ìgbà yẹn ọ̀dà áá ìgbà yìí ti wá dídàkudà wàlà ìbò fínà àwa gangan là sí dá àwa táwa ń bẹ̀ là dá wọ́n máa lè zamanina ìbò siwana ó ní wa ma li zamanina aibun kò sí láìfí kankan kò sáburú kankan tí ń ṣe ìgbà síwáná àwa gangan náà láburú ń bẹ lára wa wa nahju zamani bi ghairi dhanbin a máa bú ẹni tó nígbà a máa bú ìgbà bi ghairi ìgbà òṣìṣẹ́ wa walau nataqa zamanu lanahjana tó bá ṣe pé gbàgán bá lè sọ̀rọ̀ ní òǹgọ́mọ̀ bú apẹ ẹ̀yìn lẹ́ẹ̀dá kìí ṣe mi torí pé kí ni ẹ wo sánmà tá ń lò látijọ́ yìí látijọ́ tí Ọlọ́run ti dá sánmà sánmà ò yí padà sánmà kò yí padà kókò ní sánmà ìràwọ̀ kò yé máa yọ ní sánmà bí ṣe ń yọ òṣùpá kò yé yọ ní sánmà bí ṣe ń yọ oòrùn kò yé yọ ní sánmà bí ṣe ń yọ àwátá wà nínú abẹ́ sánmà àwálá ìyàyàkúyà ìyàkúyà táyà láàmọ́ sọ pé ìgbà ọ̀dá so irú ọ̀rọ̀ yẹn kí ọmọ sọ ọlọ́wọ́ bá ní inú ma ń bí òun ni sẹ́wọ̀ ọ̀rọ̀ ẹwọ bó ṣe fúyẹ́ tó lẹ́nu bó ṣe rọra fúyẹ́ tó téèyàn ní kàákún iná ni Ànábì sallallahu alaihi ní pé ọmọ ènìyàn nígbà míì la èèyàn kan sọ̀rọ̀ ń gbà mí tó ṣe pé wo tiẹ̀ ní kàkún òní ma aburú òní ma bọ́rọ̀ yẹn ṣe le tó anábì ní yahwi biha fi jahannam tó ṣe pé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ní orísun ẹ̀dọ́ máa ná tí yóò sì ní mọ̀ pé ọ̀rọ̀ tó le ni irú rẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ yìí kí ọmọ bu ìgbà pé ìgbà yìí ọ̀dá ìgbà burúkú náà nígbà yìí sòtí ẹ̀ bá ń sọ eléyìí èèyàn ń sin nǹkan tí ó ń bí ọlọ́run ọba nínú torí pé ọlọ́run ọba ní òun lòun nígbà òun lòun ń darí ìgbà ẹ wo ilẹ̀ ilẹ̀ táwa náà rìn nísìnyìí ǹjẹ́ níjó ni ilẹ̀ ilẹ̀ yí padà rí ilẹ̀ ò yí padà ilẹ̀ ò yí padà àwa gangan وفي رواية الشيخ حسن آل الشيخ وننبي أقبوا حديث مي ولا نبي تنك لا تصب الدهر أنا بني أقبل أبوي باو ولا الله وبا نبي صلى الله عليه وسلم به وكي الله وبا ني إما بوي باما يرو حديثي حديث القدس نوما نقي ونفعني أنا الدهر olúwa ní èmi nìgbà yẹni pé ìtumọ̀ rẹ̀ ni pé èmi ni mo dá ìgbà èmi ni mo ń darí ìgbà mo fi rí wáyàtìn wọ́n ti níbi àgbà wá mi wọ́n lánà ibi sọ ọ́nà ọlọ́run ní pé la yaqul ibnu adam ipọ́ mi èèyàn gbọ́dọ̀ mọ́ sọ pé ya khaybata dahari pé áá ẹwà burú ẹwọ ìwà ọ̀dàlẹ̀ tí ìgbà ìgbà dalẹ̀ wa ìgbà ó sáburú fún wa ànábì ní ẹgbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ ibi àsìkò yóò dá ànábì sallallahu alaihi wasallam ní ká máa wí bẹ́ẹ̀ ọlọ́run bá lóhun wọn fẹ́ bẹ́ẹ̀ ká máa wí fa inni ana daharu ọlọ́run ní èmi ni mo dá ìgbà ursilu al-layla nahara èmi ni mo máa ń ju ọ̀sánlẹ̀ tí ó wà àbí arùsálù arùsílù lẹ́yìnlá wọn nàhàrà mi ni mo máa ń ju ọ̀sán pé ọyá lọ wọ́n bá ìdásíkò báyìí tó kó ń bẹ́ẹ̀ kí alẹ́ tó wá ó túmọ̀ sí pé ọlọ́run ọba ní ń darí ìgbà náà tí wọ́n bá ń bú ìgbà ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń bú ọlọ́run ọba tí ń darí ìgbà ọlọ́run ní fáyidà ṣíìtú kọ̀bẹ́rì tó hùmá tó bá sì wù mí ọlọ́run mo lè kó méjèèjì lọ́wọ́ tí ní kí ọ̀sán kọmọ wà má àbí kí òru kọmọ wà tó bá wù ní ọlọ́run ntí hadith ń pé subhanahu wa ta'ala tí ń darí ayé ní ń darí ìgbà bí ṣe ń lọ òun ní ń a ìgbà yìí dá o ẹ̀yin tẹ́ wà nínú ìgbà ẹ̀yin lẹ́ dìdàkudà kìí ṣègbà ní ọ̀dá kọ́lẹ̀ lómi máa ń sọ débi pé ẹ jẹ́ ká mú kù síwájú díẹ̀ qala fi sharhi sunna inú sharhi sunna hadithun muttafaqun alayhi wọ́n ní hadith tí a kà bukhari àti muslim ni wọ́n gbà wá ala i akhrajahu min tariqi ma'mar wọ́n ní wọ́n gba àdísì wá látọ̀dọ̀ Ma'mar min awju in ó tún gbọ́ ọ̀nà ní wa min abu min abi Hurairah ta látọ̀dọ̀ abi Hurairah qala ó sọ báyìí pé wọ́n ní wọ́n ma'na wọ́n ní tó fa àdísì gẹ́gẹ́ ìtumọ̀ àwọn Lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni pé wọ́n fẹ́ràn kan bú ìgbà ai sábàú inda nawasil wọ́n ma bú ìgbà nígbà tí wàhálà kan bá ń ṣẹlẹ̀ tábúrú kan bá ń ṣẹlẹ̀ wọ́n wá ní àsìkò tá ń lò yìí ni ọ̀dá àsìkò burúkú ni ìgbà yẹ ọ̀dá ìgbà burúkú ni ai sábàú inda lẹ́ annáwó kánú yusibuna ilayhi ma yusibu um min al masa'ib wal makari gbogbo aburú tó bá kàn wọ́n لأنه كانوا ينسبون إليه وما شافيت سيغا ما يصيبهم aburú tó bá bá wọn minal masa'ib wal makarih nínú àwọn mùsíbà ni àbí nǹkan tẹ́mi kọ́ nǹkan tí inú òdùn sí tó bá ti ń ṣẹlẹ̀ sí wọn ó ní ìgbà yìí ni ọ̀dá ọ̀yàkùlùn wọ́n sọ báyìí pé asabati um qawari'u dahri wọ́n lọ bá wọn àsọ́ọ́bá ti hùn ọba àwọn ó ṣe àwọn kọ̀wárí ìdáhàrí àwọn aburú núùgbà yìí yẹni pé ìkànnì kòkòkò núùgbà kankankan ìgbà yìí ìgbà tó lè yìí náà ló rọ́lù mí ẹ̀rí kọ́lá àwọn èèyàn máa ń dá sàun wàlá ẹ̀rẹ́ káyọ̀ ọmọ kíyèsí tó ní kọ̀tẹ́ nígbà yóò rọ́lù ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ẹni kò sẹ́ni tí yìí tí ò rí bakan bákan fún ọ̀rọ̀kọ̀rọ̀ ni ò kí wọ́n bá wọn wíbẹ̀ mọ́ ò á tí ẹ sọ ni pé tọ́ àtẹ̀padà débẹ̀ náà ọ̀nà tí ẹ lè gbà sọ náà òun ni pé kéèyàn máa rí ìgbà gẹ́gẹ́ bí pé àsìkò yìí ni ọ̀dá tó burú láńlá ni aburú láńlá ni kọ́dà ẹlòmíì òun tún máa ń mọ́ ìbáṣepọ̀ òun àtìyàn kan pé lásìkò tí lágbájá wà lérí kíní yìí ni so irú yẹn náà kọ̀ bá mu wọ́n ní asọ́bátí nkọ̀wárí òdáharí wà àbáàdà ọmọ òdáharu wọ́n ní ìgbà ọpa wọn ní lójíká wọn parun àbáàdì fàídà àdọ́fú ilẹ̀ dáharí máa náà lẹ́ọ̀mìnà ṣàdáìd tó ti wá táwọn èèyàn bá ti ń ṣàfitì sára ìgbà àwọn aburú àṣàdáìd àwọn ìṣòro tó bá bá wọn tó pé ìgbà náà máa ní ó sáti ó lè bá wọn sábú fàáìlàhà ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ń bú ẹni tí ó ń ṣe ìgbà ẹni tó dá ìgbà wàkánà ila Allah wa ibi èèyàn ń bu ọlọ́run nù ìdí huwa al-fa'il fil haqiqa lil umur torí pé kí ni ọlọ́run ọba gangan òun ní ń jẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ òun ló dá ìgbà òun ló ṣe nǹkan tí ń ṣe òun lórí kó mọ́ ṣẹlẹ̀ alladhi yasna fil haqiqati lil umuri allati yasna'unaha ń tí wọ́n ń ṣe nínú gbà fànúhì ẹni kọ́lọ̀wọ́ bá ní ó dá nǹkan yẹn ló sì ní kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ fànúhù ànsábẹ̀dáhàrí olófà ni wọ́n fi kọ̀ fún àwọn èèyàn pé káyé máa bú ìgbà wọ́n ní bìkìtì sọ́ọ̀rì pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ agbé wá ní kúkúrú ní tó kò jù bẹ́ẹ̀ lọ Sheikh Hassan Ali Sheikh wọ́n ni qad awradahu Ibn Jarir wọ́n ní ibùn jarir òun náà mú ọ̀rọ̀ yìí wá àtọ́bàrí bisiyaqin garibin jiddan bi hadha tariq wọ́n ní ọ̀nà tó gbà múrí wáyà yẹn wá ọ̀nà ó jẹ́ ọ̀nà àjòjì gan qal wọ́n ní bí ibùn sọ báyìí pé kana ala al-jahiliyyati yaqulun wípé àwọn ará jahiliya nípa àwọn kẹfìrí síwájú kí Ànábì sallallahu alaihi wasallam kó tó dé wọ́n máa sọ pé innama yuhlikuna al-laylu wan-nahar wọ́n ní ọ̀sán àti òru òun ní ń pa wá run òun ní ń jẹ́ ká kú tó bá rẹ̀ tó kú lọ́sàn òun ní ọ̀sán pa ẹni tó bá kú lóru òun ní òru ló pa wa huwa alladhi wọ́n ní ọ̀sán àtòru yìí òun ní kó parun bá wa wàyùmítùnà òun náà ní jẹ́ ká tó máa kú wàyùhìyìnà òun náà ní jẹ́ ká tó máa yè sáyé tó bá jí láàárọ̀ wọ́n ni orí àárọ̀ ti jẹ́ kí wọ́n tó ti jí ọ sílé ayé so irú àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní ìkàtà máa ń sọ pa tàpẹ́lẹ̀ àárọ̀ ló kú wọ́n ni àárọ̀ pa tàpẹ́lẹ̀ òru bá ni wọ́n ni iṣẹ́ tó ń jẹ́ àwọn iṣẹ́ burúkú tí kò dùn mọ́ wọn ọlọ́wọ́n á sọ fún wọn pé qala Allahu fi kitabihi ọlọ́wọ́n á sọ fún wọn pé wa qalu àwọn kìtìrí ọmọ sọ pé ma hiya illa hayatuna dunya wọ́n ní ayé yìí náà ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ قال الله yu'zini قال الله عز وجل jal ọlọ́run sọ ابن آدم yu'zini نبي آدم ọmọ anabi adam ó ń kó ìnira yẹn ni kó ń ṣa ìdá fún mi ń sẹ̀mí ọ̀nà tí ń sẹ̀mí kódà ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pọ́dà ẹgẹ́ bíi pé yẹn ń ṣe sùtá fún yẹn ni yẹn ń ṣe sùtá fún yẹn yẹn pé yẹn ń sa burú fún yẹn yasubu dahara látara pé ọmọ ènìyàn máa ń bú ìgbà wà á nà dáhàrú bìyẹ́dì amru ọwọ́ mi ni àṣẹ wà èmi ni mo dá ìgbà uqallibu layla wan nahar wọ́n ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní wa qadha rawahu ibnu abi hatim ثم روى عن يونس وطبع رضا يونس عن ابن وهبي عن الزهري عن أبي سلمة عن أبي هريرة أبو هريرة سمعت رسول الله صلى الله عليه وسلم قلنا قطع نبي يقول الله تعالى يسب ابن آدم الدهر وأن الدار بيد الليل والنهار سهنا من يوم بويبا مثل نبا èmi ni mò ń tèmi yìí ní ń ṣètò ọ̀sán àtòrú nínú gbà ọ̀kẹ́rẹ́jà ọ̀sán ibi sọ̀hí wọn nasa'i min hadith yunus bin zaid bihi yẹni pé alimam bukhari àwọn náà gbà wá imam nasa'i àwọn náà gbà wá bẹ́ẹ̀ ọ̀kọ́lá muhammadu bin ishaq bin al'ala muhammadu bin ishaq ọmọ alá an al'ala bin abdurrahman an abihi an abi hurairata أن رسول الله صلى الله عليه وسلم قال أنا بسبايك يقول الله عز وجل pé ọlọ́run ọba ń sọ báyìí pé is mẹ́rẹ́ istaqrartu abdi falam yu'tini ipe ọlọ́run ọba ní mo wá owó yá lọ́dọ̀ ẹrú mi kò sì fún mi mo ní kó yá mi lówó ọlọ́run ó yá mi wọ̀yẹ̀sọ́bù ni abudi ẹrú mi ìmọ̀ ń bú mi yaqul ọ̀nà wọlé ẹrú fi mọ̀ ń bú ọlọ́wọ́n ọba ọ̀nà ni kó ní wà dáhàrá pé á irúgbà burúkú rẹ̀ kọ́mì ènìyàn mọ́ sọ bẹ́ẹ̀ wà á nà dáhàrú olúwa ní èmi ni mo dá ìgbà o qala Shafi'i Imam Shafi'i ni wa Abu Ubaida wa ghayruhuma min al-a'imma fi tafsir qawlihi àwọn ṣàlàyé gbólóhùn tí Ànábì sí ní pé la tasubbu ad-dahra tọ́lọ ni ẹmọ́ bú ìgbà má fa inna Allaha huwa ad-dahru torípọ́lọ́wọ́ ọba ni ọba tó dá ìgbà wọ́n ni kanat al-a'rabu fi jahiliyyati idha asabathum idha asabathum shiddatun aw bala' àbí ìbànújẹ́ kan àbí ilé kókó kan kọ́ aunakbatun àbí ìṣòro kan kọ́ọ̀lù wọn ni ya khaybata dahari ó ní à ah, ìgbà yìí ìgbà burúkú ni ó ó sì jàmbá fáwọn fọyọ̀sìbúnà tilkal afọ̀hál ìlàdáàrí ó ní ìgbà ló ń ṣogbà wọn sẹ́ tí kọ̀dá yìí fọyọ̀sìbúnà wọ́n mọ̀ bú ìgbà wà ìnàmà fa ìlú bẹ́ẹ̀ sì ni ẹni tó ní káwọn aburú yẹn máa ṣẹlẹ̀ wallahu ta'ala ọlọ́run ni bàkà annama innama sabbu Allah ta'ala yẹn kọ́dà yẹn pé èèyàn ń bú ọlọ́run ni li'annahu fa'ila dhalika fil haqiqa ọ̀tọ́lọ́run òun gẹ́gẹ́ ló ṣe nǹkan yẹn wa li hadha naha an sabbi dahari torí ẹ̀ ni fi kọ̀ ìgbé kí ṣe wòóyì li'anna ìgbà òun lọ́dọ̀ alladhi ya'nunahu wẹ̀sìnìdúnà ilé yìí tí kàlà fàájú pé òun náà máa ń fi gbogbo àwọn aburú yìí tí sọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ ní ìgbà ìgbà ìgbà ṣùgbẹ́sì ni ọlọ́wọ́ bá lọ́dá ìgbà wọ́n ni ahsanu ma qila fi tafsiri wọ́n ni tó dáa jù níbi ìtumọ̀ شيخ وقد غلط ابن حسم ومن نحى نحوه من الظاهرية في في في عدهم الدهر من الأسماء الحسنى وني ابن حزم وقال له وعفانني وش مستيك ونوك ابن حزم الظاهري ونوش يا سيسي ومن نحى نحوه أتاوتوا tọ́ ìlànà rẹ̀ táwọn náà faramọ́ nǹkan tó sọ mínà zahiriyya inú àwọn zahiriyya fi addihimu dahara pé àwọn máa ń ka ad-dahr min asma'illah wọ́n kà fún orúkọ ọlọ́run al-husna akhadhan min hadha al-hadith níbi hadith yìí ti mú o yẹni pé zahiriyya ibn Hazm ọ̀kan náà àfẹ́sìn ni tó ṣe kó sì jẹ́ ẹni tí ọjẹ́ onímọ̀ ńláńlá tọkọ tíra tó ní agbára gan tó ṣe pé gbogbo ẹni tí ọ bá fẹ́ jẹ́ àbá kò lè rí ìrọ̀rùn kúrò níbi tíra wọn àmọ́ táwọn afá máa ń fi rẹ̀ ní pé al máa ń gbára lé àbí sábà ní ẹmú fẹ́ mú àpòjúwe àwọn mọ́kífù zahiriyya kan wá ní anábì sallallahu alaihi wasallam àdísí wá látọ̀dọ̀ eh, ibn umar ó ní naha rasulullah sallallahu alaihi wasallam an rukubi aljalala ó ní anábì sallallahu aklu luhumiha ó ní anábì sallallahu alaihi ó ṣe léwọ̀ kí wọ́n máa jẹ àwọn dábà tó bá ṣe pé dábà yẹn máa ń jẹ ẹ̀gbin kọ́dà ànábì tó kọ kí wọ́n tó máa gùn gan dábà tó bá ṣe pé ẹ̀gbin ni máa ń jẹ bí lápòjú ẹ̀kọ́ jẹ́ pé wọ́yá ẹran àbí màálù tó pé ẹ̀gbin ìgbẹ́ náà ni máa ń jẹ ànábì ní ẹ gbọ́dọ̀ gún ẹ gbọ́dọ̀ jẹ tó bá pa tán ibn umar ibn umar òun wá ní ìdájọ́ lórí ẹran tó bá ń jẹ ẹ̀gbin àbí màálù àbí rànkúnmí tí kò jẹ ẹ̀gbin tó bá ṣe ni àbí màálù ni ibn umar tó bá fe parú nǹkan yẹn ẹ má ti jẹ́ kí n lọ ibn umar ẹ̀hẹ́n ẹ̀yìn ibn hazmi òun wá lọ síbi pé pàtó pé zọ́hírù lòun mọ́ wò tiẹ̀ zọ́hírù hadith pé zọ̀híríyà òun wá ní tí ẹran bá ti di pé ọ jẹ ẹ̀gbẹ́ báyìí ó ti di ìwọ̀ láti láti jẹnu a lè jẹ láéláé òtítàn yẹn tọ̀ nítorí pé ní zọ̀híríyà nù ẹ̀rẹ́ pé zọ́hírù hadith náà ni náà ni ma ń náwó máa ń tiẹ̀ Ibn Umar radiyallahu anhu òun wá ní òun wá máa ń ṣe kíní kan tó ṣe pé tí ó bá rí ẹran àbí màálù àbí adìẹ àbí àgbò kété jáde mọ́lẹ̀ àgbò so tí ó bá rí kọ́ jẹ̀gbin yóò wá di mọ́lẹ̀ fún àwọn ọjọ́ kan yóò máa wá fún ní oúnjẹ tó dáa jẹ kò ní jẹ́ kó jẹ ẹ̀gbin yẹn so láàrin ìgbà tó bá fi di pé ó fi dé mọ́lẹ̀ ohun yóò ti fún ní tọ́jú ajẹ lẹ́yìn ìgbà òun yóò wá pa so ibẹ̀ ni ọ̀pọ̀rọ̀ àwọn alùsùnà ni wọ́n lọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ pé àwọn àwọn náà tí wọ́n lọ nìyẹn nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ àmọ́ Ibn òun dúró lórí pé zọ̀hìríyà nù kí o kàn fi zọ́hìrò hadith pé bí ó ṣe hàn yìí náà ni so irú ẹ̀ náà lọ́wọ́ ṣe ní di hadith tanka tọ́lọ́wọ́n ànábì sallallahu alaihi wasallam sọ pọ́lọ́ sọ pé la tasubbu dahra fa inna Allaha huwa daharu ó ní á jẹ́ pé àdáharu ìbẹnu ọkọ̀ wọ́n ní hadith wọ́n ní àdìsí gẹ́gẹ́ ti ṣàlàyé rẹ̀ ó ní uqallibu al-layla wan-nahara ìké túmọ̀ rẹ̀ nìyẹn ipe mi ni mò ń darí àtọ̀sán wọ́n ní wa taqlibuhu tasarrufuhu ta'ala fihi bima yuhibbuhu an-nas wa yakrahunahu wọ́n ni pé òun lè ṣe fún ó dùn wọ́n òun lè ṣe nǹkan tí kò ní dùn mọ́ wọn nínú ìgbà wọ́n ni wà fi adal hadith wọ́n ni hadith taka yìí ziyadatun alikun wa mbẹ lam yadhkuru al-musannif rahimahullahu ta'ala tó ṣe pé ẹni tí ó kọ tírà ẹni pé sheikh eh, muhammad ibn abdul wọn dárúkọ wọn ò fi alikun yẹn sí òun ni pé biyadi al-amra ọwọ́ mi ni àṣẹ wà ọlọ́ni ọwọ́ mi ni àṣẹ ń wà so amẹ́ni tí ó yẹ ní Sheikh Muhammad wọn ò fi àdéhùn ò fi ọ̀rọ̀ yìí sí ọ̀nà qawluhu wa fi riwayatin ó ní ọ̀rọ̀ sọ pé nínú mi tí ni ọlọ́wọ́ sọ pé la dahara ẹ máa bú ìgbà má fa inna Allaha huwa daharu bá gẹ́ nígbà máa ní ìtumọ̀ bá nígbà

so àmọ́ tọ̀kì yálà mínú ta'ala bí ilmi mínú ta'ala wà hikmatin pẹ̀lú mọ́ ọlọ́run nìkan náà fi ṣẹlẹ̀ kọ́dà wà hikma olótúmọ̀ nǹkan pàtàkì tí nǹkan yẹn bá fi ń ṣẹlẹ̀ la yushariku fi dhalika ghayruhu ẹnìkan kan ò lè ma sha Allahu kan tó bá wù ọlọ́run náà ni ọmọ ṣẹlẹ̀ nínú gbà wa ma lam yasha lam yakun ntọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ nǹkan yóò lè ṣẹlẹ̀ wal wajib inda dhalik tó túláàsì fún yàn nígbàtí èèyàn bá ń wà nínú gbà tí èèyàn wá rí pé nǹkan tí fìlẹ̀ xaalatain níbi ìṣesí méjèèjì tó bá ṣẹlẹ̀ síyàn wà husnu dhanni bihi subhanahu wa bihamdihi bákan náà kí o sì ní èròǹgbà tó dá sọ́lọ́run nǹkan ń ṣẹlẹ̀ sí ọ bóyá o ṣèyàn sówò èyàn sọ́ọ̀tì èyàn bímọ ọmọ èyàn ṣaláìsí èyàn bímọ ọmọ òun sáré àbíyàn gẹ́gẹ́ láàrẹ̀ ń ṣe kí ọmọ 2018 ah, burúkú ni àwọn ní yé irú àsìkò buhari burúkú ní àwọn ìbáyìí so ẹni tí bá ń sọ lọ́rọ̀ báwọn jáde lẹ́nu ẹni yẹn ẹ̀sìn òye ẹ̀sìn òye ẹni so tó dára ní bá ń sí ọ ọ sọ pé ah, àsìkò buhari yìí buhari ọ̀ lásìkò ọlọ́wọ́n ọba ni ọba tó ní àsìkò nítorí ká ṣe ni pé tàbá rí pé nǹkan kan ṣẹlẹ̀ ní àsìkò kan kí o dúpẹ́ fọ́lọ́run tó wá ṣe pé dáadáa ni tó bá ṣe pé èyí tí ọ báyàn nínú jẹ́ ni kéyìn ó dúpẹ́ fọ́lọ́run ọba lórí rẹ̀ náà warrujuu ilayhi kéyìn ó sì darí sọ́dọ̀ ọlọ́run bit tawbati wal inaba kéyìn ọlọ́run bá sọ báyìí pé وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون قلوا أني أما فادوا كاويا pẹ̀lú dáadáa yẹni pé dáadáa náà máa jádẹ̀wò fún yàn nígbà míì yẹn lè bímọ tọmọ yàn jádẹ̀wò fún yàn yẹn lè kọ́lé tílé wọn jádẹ̀wò yẹn lè lówó tó wọn jẹ́ àdẹ́wò fún yàn ọlọ́wọ́ akọ́lá àwọn ìlú àwọn kan báyìí bákan náà ọlọ́run tó ní wọ̀ sẹ́yì art ètò ma ń fi aburú náà sàdánwò fún yàn tí pẹ́ lómi ìgbà tó bá lówó tó rí jẹ tó rí mu tán yọ́ wọn lọ lè wá bẹ́kùnbẹ́kùn káàkiri yọ́ mọ̀ wá yírùn yírùn káàkiri sọ ọlọ́run kọ́ mọ́ṣá sànú fún yàn àdánwò ń bẹ táwọn èèyàn ń fi ọwọ́ fà ọlọ́wọ́ bá ní balẹ̀wùná umbil hasanat dáadáa àdáwò ní ma ń jẹ bóò ń dá lásì ma ń jádáwò fún yàn ó ní bí kọ́lọ̀ ń kó fún yàn ní dáadáa kí ọmọ wa lò síbi tọ́lọ́wọ́ bá fẹ́ wọ̀sẹ́yẹ àti aburú aburú ma ń jádáwò fún yàn níbi káburú kọ́ a máa rò pé ìyá kan ló mọ wá aburú dáadáa wò mọ́yàn lọ́wọ́ nù àmọ́ ńgbà tí aburú bá ṣẹlẹ̀ síyàn tíyàn padà sọ́dọ̀ ọlọ́run pé tọ́ Masha Allah yẹn ni pé ẹ̀yìn qadara Allahu wa ma sha'a fa'al àbí qadara Allah wa ma sha'a fa'al yẹn ni pé kádàrà ọlọ́run lélẹ́yìí tíyàn ti gbà bẹ́ẹ̀ yẹn ti bóyá tá burú bá ń ṣẹlẹ̀ àbí dáadáa bá ń ṣẹlẹ̀ bóyá wọ́n ti ẹ̀ sẹ́rí padà sí ọ̀dẹ̀ ní ọlọ́run ọba wa qala ta'ala ọlọ́run ní pé wa nabluukum bish-sharri wal-khayr olúwa ní àwọn adẹ́yìnwó pẹ̀lú wa burú ọlọ́run bá ní tòun ti bẹ́ẹ̀ náà wa ilayna turja'un ọ̀dọ̀ wa lẹ́ ń padà bọ̀ wa nisbatal fi'li ila dahri kí ọmọ wá fi nǹkan tí ń ṣẹlẹ̀ tì sígbà wa masabbatuhu katiratan ìmá bú ìgbà ọ̀pọ̀ gan lọ́dọ̀ àwọn èèyàn ìmá darí nǹkan tí wọ́n máa ń kọrin tí wọ́n kí sí lárúbáwá kẹ́bùnul Mu'taz wal Mutanabbi wa ghayrihima gẹ́gẹ́ bí àwọn Ibn Mu'taz Mutanabbi àtàwọn míì walaysa min wasfu sinin tọ̀ wa ghayrihima ẹwà wà níbí wọ́n ni walaysa min ù kò sí nínú gbà wasfu sinin kí ọmọ ròyìn àwọn ọdún kan bí ṣídà pẹ̀lú ilé kókó kí o ní ah ọdún 2010 ah nǹkan lè díẹ̀ ń gbà wọn so ẹ̀rí pé ọdún yẹn lè yàn ń ròyìn wà náà wìdálìk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùúrù yẹn òun èé ṣe aburú o torí pọ́lọ̀ ọba sọ báyìí pé súnmọ̀ yá ti min ba'di dhalika shidadin ọlọ́wọ́ bá ní nínú suratu Yusuf wípé tánbá kọ́ lọ ọdún méje tó rọrùn ọdún méje ní ó tún wá wá shidadin tọ́jú wọn ó jẹ ọdún tí yóò le kòkòkò so ẹni pé kéèyàn máa ń ròyìn pé ah, ọdún báyìí ah, ó le ọdún báyìí ah, nǹkan le so kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ kéèyàn máa ní ìgbà alágbájá kódà wàkọ́lá bá dùn ṣùhárá apákanú àwọn akọrin sọ báyìí pé iná lẹ́yàlì mìíràn zamani sòhúlẹ̀ tún tọ́tùwì wàtánṣòro bẹ́yìn al'àmàrù فقصارهن مع الهموم طويلة وطوالهن مع السرور قصار ó ní iná layali ó ní àwọn ọjọ́ ayé tẹ̀rí yẹn minazamani nínú gbà sòhúlà àbí masuhula a máa ń jẹ́ nǹkan tó máa ń sọ nǹkan dìrọ̀rùn yẹn ni pé muhula ok ó ní àwọn ọjọ́ ayé nínú ìgbà muhula ó jẹ́ nǹkan tí ó máa ń ṣe ọmọ ń kó ìgbàgbé báyàn ọmọ ń kó ìbẹ̀rù báyàn iná layali oníṣẹ́ rí àwọn òru mínà zamani nínú ìgbà muhula ọmọ ń kó ìbẹ̀rù báyà tọ́tùwì ìmọ̀ ń kákò wàtánṣùrù ìmọ̀ ń nà bẹ́yìnà al'àmàrù láàrin ọjọ́ ayé hun ìṣẹ̀mí ayé a máa kákò ìṣẹ̀mí ayé a sì máa nà tàntàntàn onífàkìsọ́rù hún na kúkúrú ìgbà ma al'umum pẹ̀lú ìbànújẹ́ tọ̀wílẹ̀tùn ìmọ̀ ń gùn gan ẹni pé tí yẹn bá ń lògbà pẹ̀lú ìbànújẹ́ ìgbà wọn ó sì ìgbà kékeré yóò gùn ní ní ojú yàn yẹn ni pé lóru tó a pé bànújẹ́ lè yẹn bá fi sùn ìgbà yẹn wà gùn òru wọn ó gùn àmẹ́ni tó bá sùn tó ṣe pé kò sí bànújẹ́ nǹkan fún ó lè dájí náà ni pé wàtíwálùhúnnà má a sùúrúrí kìsọ̀rùn bí òru ṣe wá gùn tó má a sùúrúrù tó wáyé pé ìgbádùn lèyàn bá fi ìdùnnú lè yẹn bá fi sùn kìsọ́ọ̀rùn òru yẹn ó sì di kíni yóò kúrú lójú yàn so wọ́n nílò àwọn eléyìí wọ́n ń ṣàlàyé bí ìgbà ṣe máa ń rí ni kìsì kí wọ́n ń bú ìgbà ọ̀kọ́lẹ̀ ibnu tamam oní àwámun waslun káàdà ní ń káàdà ينسي كان ينسي تي كان ينسي بها ذكرى ذكر النوى وكأنها أيام ثم انبرت أيام هجر أعقبت نحوي أس نأوي هسى وكأنها أعوام ثم انقضت تلك النو تلك السنون تلك السنون وأهلها وكأنها وكأنهم ahlamu ó ní àwámù waslin ó ní àwọn ọdún ìṣepọ̀ pẹ̀lú ara ẹni káàdà yóò ń si tíìbì ha a sì máa gbàyàn nígbè ní máa jẹ́ kí yàn gbàgbé adùn ìgbà dìkrùnáwà níbi ìrántí jíjìnà àwọn ọ̀nà tó jìn ọ̀kà anna ayyamu ẹwàrùpọ̀ ọdún kan ọdụ ka ni yẹni pé ọdún ọdún tèyàn lò tí ọdún yẹn bá ń dùn èyí ó sì mọ̀ rò pé ọjọ́ lèyàn lò ní thumma barat ayyamu hajjirin wọ́n tẹ́ wá rí ọjọ́ tèyàn bá fi yanrẹ ẹni lódì tèyàn ò ríra èyàn má a akọbat na awa fún mi wákà annaha àwàmù yóò dábẹ̀ pé ọdún ni mo lò yẹn ni pé ẹ̀rí pé alákọ̀ọ́kọ́ ní àwàmù waslin àwọn ọdún tí yẹn fi ṣe pọ̀ pẹ̀lú ara ẹni tí yẹn bá rẹ̀ tí yẹn ń fẹ́ràn ẹ bá lo bí ọdún márùn ẹ ní kà so tí yẹn bá lọ lókè pẹ̀lú ara ẹni yẹn ní rí kà torí ẹni tí yẹn jọ fẹ́ràn ara yẹn lèyẹn jọ wà papọ̀ yóò dábẹ̀ pé ọjọ́ lèyẹn lò yẹn lè mọ̀ pé àìsà ah, ti lo oṣù kan báyọ̀ ah àmọ́ ti pẹ́nu lé yìí ẹ̀ẹ́n láti lò tọ́dún báyìí bẹ́ẹ̀ ẹni òun gbádùn ààyè yẹn nìyẹn àmọ́ tó bá jẹ́ pé àwọn ọjọ́ òdì ni àyàmù ajirin ọjọ́ tí yẹn fẹ́ràn rẹ̀ lódì náà lè yẹn bá lò tí yẹn bá lo àwọn ọjọ́ péréte yóò sì làbẹ́ pé ọdún lè yẹn lò súnmọ́ nǹkan tilka sununu wa ahluha wàkàánàá wàkàánàhùn àhìláàmù yẹni kí gbogbo àwọn ọjọ́ ayé yẹn àtàwọn tán lo ayé ń kálukú ọ̀tàn kí wá dàbẹ̀ kí bọ́yá ìrànràn náà lẹ́ni tó lo ayé àti ayé tí yẹn lò mẹ́ so n tí sheikh fi mú orin yìí wá ń láti ṣàlàyé pé ọ̀tọ̀ ní kéèyàn máa ròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn máa bú ìgbà ọ̀tọ̀ ní kéèyàn máa ròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn máa bú ìgbà tí wọ́n bá ń ròyìn ìṣẹ̀lẹ̀ pé ní ah ní 2000 kìíní kan ah, ọmọ mi kan kú nígbà wọn ẹ̀hà ẹ̀rí pé èèyàn ń ròyìn nǹkan tó ṣẹlẹ̀ nu wọ́n yàtọ̀ sí kéèyàn ní pé ah 2010 ìgbà wọn ayé ah 2010 àsìkò burúkú lásìkò ah, wọn ah 2010 wọn ọ̀dá rárá ah ọ̀pamílọ́mọ ẹ̀hà irú yẹn ọlọ́wọ́n balẹ̀ yẹn ń bú torí 2010 kò lè ṣe kankan ìgbà kò ní kankan tó lè ṣe so bí ilé ó ti rí pé àṣẹ àwa mùsùlùmí pàtàkì jùlọ àwa mùsùlùmí yorùbá so a nídi ká mójútó ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa a nídi ká mójútó ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn wa kódà ẹ máa gbọ́lọ́rẹ̀ ẹni tó kéwú tó kéwú tó ma kéwú àmọ́ kò ṣe kí ni kọ̀gbẹ́sìn yìí ẹmọ nǹkan tó ń náà mọ̀ pé àà ah, ah, ìgbàyí ìgbàyí sá ń bá yín kiri àà ah, ìgbàyí àà ìgbàyí dámú yín sòrò eléyìí ìgbàyí dọ́dọ̀ tí yín náà à irú ọ̀rọ̀ òun kì í sọ̀rọ̀ tó mú tó lè máa jáde lẹ́nu lẹ́nu ẹni tó bá gbọ́ ẹ̀sìn yìí so sheikh wa ní fi masail wọ́n ní àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn tó wà nù bá bùtàkà yìí al-ula alákọ̀ọ́kọ́ annahayu anisabbe akọ̀ kíyàn ma bú ìgbà àtàní ẹlẹ́kejì tasmiyatu adàlá yẹn ni pé sísọ jáde pé èyàn ń fi ara ní ọlọ́run ẹni pé èyàn ń sàbúrú fọ́lọ́run níbi ìmọ̀ bú ìgbà àtàlì ẹlẹ́kẹta àtàámúlì fi qawlihi ìrònú sígbóló ọlọ́run tó ní fa inna Allaha tọ́lọ ní èmi ni gangan ni ìgbà yẹn ni pé èmi ni ọba tó dá ìgbà arọ́bìà yẹn ni pé ìtumọ̀ ìrònú sítáníká ronú yẹn ni pé èyàn lè tú pé ọlọ́run pé òun gangan ni ìgbà ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ló dá ìgbà arọ́bìà ẹlẹ́kẹrin annáwó kọ́dí yakúnú sábàn wàláwó yẹn ni pé nǹkan yẹn yọ́ kọ́dà tí yàn bá gbà lérò pé èyàn fẹ́ bú ọlọ́run ọba sòyẹn ni pé nǹkan yẹn èébú ọlọ́run ni yọ́mọ jẹ́ kọ́dà ẹni tí ń sọ lè mọ́gbà bóun fẹ́ fi bú ọlọ́run so tí ó sì máa jẹ́ ẹ̀ṣẹ̀ láńlá yẹn ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ yìí mo fẹ́ kó clear dáadáa o kí yàn máa bú ìgbà ó yàtọ̀ sí kí yàn máa sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú gbà ẹjọ́ tó ayé òun kan sí kí wọ́n sọ pé ah mo ṣe wàhálà ní gan lánàá ó yàtọ̀ kí n sọ pé àná ọ̀dá fún mi ah àná wọn ọ̀dá rárá àná wọn ọ̀dá fún mi rárá sọ ohun tó ṣẹlẹ̀ lánàá àbíkọ̀ ni àná á okó alábàmì tí àná okó alábàmì ìbánilọ́la mi sí á okó yàláyàwó alábàmì so èyàn ń bú ọlọ́wọ́ bá nù sùúrù yẹn ni wọ́n ní ká jìnà sí àwọn ọmọ wímá so àbẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbóyẹ̀sẹ̀ fún ọjọ́ báyìí lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wọ́n ní wọ́n ní asalamu alaikum wọ́n sínú adá ní kí àwọn obìnrin gbọ́ ojú wọn. ọ̀rọ̀ bíbo ojú lọ́rọ̀ àwọn àfá súnà ọ̀nà méjì ni ó pín sí wọ́n bẹ nínú àwọn àfá tó ṣe pé ìdájọ́ ojú bíbò àwọn ní kìí ṣe dandan ó sì bẹ́nu àwọn àfá tí wọ́n sọ pé ìdájọ́ rẹ̀ ni pé dandan ni pé dandan ni súnà lè yọ́ mọ́ gbọ́ sẹ́lómi ní pé wájìbù ni àbíkan ní mustahab àbíkan lè ní sunnatun wájìbà àbí sunnatun mustahabba náà ni ojú bíbò sọ́ntán ní sunnatun wájìbà ni wọ́n kó àwọn ẹ̀rí tí wọ́n wá àwọn tó ní kò kí ń ṣe wájib àtọ́ ní mustahabba ni wọ́n náà kó àwọn ẹ̀rí tí wọ́n wá ìtumọ̀ rẹ̀ ni pé kìí ṣe dandan tó bá ní mustahabba ni pé tó bẹ̀rẹ̀ bá ń síjú kalẹ̀ kò ní ṣe lọ́hùn sọ̀wọ́n tó wọ́n ní wájibà ni ìtumọ̀ rẹ̀ pé tó bẹ̀rẹ̀ tó bá ń síjú kalẹ̀ ń ṣe lọ́hùn tí méjèèjì yìí gẹ́gẹ́ mo ṣàlàyé kó kálukú ló mú ẹ̀rí wá àmọ́ èyí tí ó clear sí mi pẹ̀lú àwọn ẹ̀rí méjèèjì sí mo rí èmi rí pé wájibà ni dandan ni kí ló fà á òun ni pé àwọn tí wọ́n sọ pé dandan ni wọ́n mú ẹ̀rí wá ipe ní àkọ́kọ́ fi mọ̀ ní pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó dákọ̀ àwọn tí wọ́n lè rí obìnrin ọdọ akọpẹ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ àbúrò rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ àbẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ ọkọ rẹ̀ tó bákan náà àbúrò ya rẹ̀ àbẹ̀gbọ́n ya rẹ̀ àbí ọmọ kékeré bí àyà Kùránì ṣe ṣàlàyé rẹ̀ nù. sòwélé yìí jẹ́ ká mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn ló lè máa rí ojú obìnrin so bákan náà wọ́n tó ṣàlàyé pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àtàwọn ìyàwó àwọn sọ̀hábà tí wọ́n ń ṣẹ̀mí ní àsìkò ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tí àwọn bá ń ṣe hajj Aisha radiyallahu anha ló wí bẹ́ẹ̀ ó láwọn obìnrin táwọn bá ń ṣe hajj ó ní àwọn máa ń fi nìkọ́ọ̀bù àwọn bojú ó ní tí àwọn àjòjì tí wọ́n ń jẹ́ ọkùnrin ìdá hadawna tí wọ́n bá súnmọ́ wa táwọn ọkùnrin bá ti súnmọ́ wa ó ní sadalat ihdana jilbabaha àwọn ọdẹ jilbabu àwọn kalẹ̀ àwọn fi bojú àwọn wa idha ba'id wa idha àwọn ìdá jànàbú na tàbí kan jìnà síwá táàrí wọn má kashafat ihdana jilbaba wọn kàlùkù tó sí torí pé kí ni hajj ṣíṣe ìṣìrọ́mù obìnrin yóò wọ gbogbo ẹ̀wù bí ṣe ma ń wẹ̀wù rẹ̀ nílẹ̀ náà al-quffadaini wala al-niqaba anábi ni ẹni tó bá ń ṣe ìhìrọ́mù lọ́wọ́ tó ń ṣe hajji lọ́wọ́ lóbìnrin kò gbọ́dọ̀ lo glove méjèèjì bákanáà kò sì gbọ́dọ̀ lo nìkọ́ọ̀bù kó fi bójú rẹ̀ wọ́n táwọn bá ti ṣe hajji lọ́wọ́ tí àwọn àjòjì bá ti jìnà sáwọn tí wọ́n sí tòsí àwọn àwọn òsì tó bá di pé àjòjì fẹ́ súnmọ́ àwọn àwọn ó so ó pé wọ́n ń lo méjèèjì papọ̀ bó ṣe jẹ́ ọ̀ràn èèyàn

walqawaidu minan nisa àwọn arúgbó inú àwọn obìnrin allati la yuridna nikah àwọn obìnrin tó ṣe pé àwọn arúgbó tó pé wọn ò ní láti lọ́kọ mọ́ olúwa ní wala junaha alayhinna an yada'na thiyabahun kò sí láìfí kí wọ́n ìtumọ̀ rẹ̀ ní pé kí wọ́n ká nìkọ́ bùkú lójú ní tí ó padà ṣàlàyé rẹ̀ Fatimatu nsorin Sirin òun lọ́wọ́ ṣàlàyé ìtumọ̀ àyà yẹn Fatimatu bun ó ti darúgbó ó ti dàgbà ìgbà tí Umar wà lọ lè kí radiyallahu ọ ọwá ní ọwá rí Fatimatu ti ìyá tó ní kọ́ọ̀bù Umar wà sọ pé ọlọ́run ti ẹ̀yìn ti darúgbó ẹ̀yìn rẹ̀ ṣe ń tẹ́ nìkan lè fẹ́ mọ́ tọ́rọ̀lọ́ ní walqawaid minan nisa umaru wa ká yà yẹn fún ìgbà tí umaru ká tó wá dúó kó walqawaid minan nisa láti la yuridna nikaha wala junaha alayna an yada'na thiyabahunna ghayra mutabarrijatin ọlọ́run ní káwọn náà kan ti ẹ̀ tó ń sàmójú kú ò ẹ́ náà ló lóore jù fún wọn yẹn ni pé kí wọ́n ṣe kí ni kí wọ́n bojú náà lọ́fà wà ó ní ìsẹ̀ ìfáàpù lòún ṣe òun èmi náà mo ṣe kí ni mo sàmójú kò pé ní sí ojú mi kalẹ̀ so àwọn ẹ̀rí ó pọ̀ tí àwọn tán ní ọ̀ràn èèyàn ni tí wọ́n mú wa tẹ́ bá ara wọn tí kì í sọ̀rọ̀ èèyàn lọ́ní kì í sọ̀rọ̀ èèyàn àwọn ọmọ wa mú ẹ̀rí wá pé níjọ́ kan Nabi sallallahu alaihi wasallam ó jòkó àbí níjọ́ ọdún Nabi sallallahu alaihi wasallam ó ń ti wá sí fáwọn obìnrin fáwọn ọkùnrin wà tó sì ti wọ́n fún wọn tán ọlọ́sí táwọn obìnrin fún wọn ó ní láàrin àwọn obìnrin yẹn tí wọ́n jòkó arábìnrin kan wá wà ń pé pátíkẹ̀ rẹ̀ ó ti jóná ẹni pé ti hun jọ wọ́n ní ìgbà tí wọ́n ń ròyìn hadith yẹn pé obìnrin yẹn sọ̀fọ̀ áwùl kàdín pé páríkẹ̀ rẹ̀ jóná pé tó bá ṣe pé obìnrin bá jí kọ́ máa bójú ni kí ló dé tán fi rí páríkẹ̀ tiẹ̀ tán fi ròyìn rẹ̀ sọ àwọn afá ni àbátan lọ́rọ̀ yẹn ẹni tó ti dàgbà ni òun náà ti kó sínú àyà wal qawaidu minan nisa àwọn arúgbó tọ́lọ̀ ń yọ ọ̀rọ̀ wọn kalẹ̀ so gbogbo àwọn àdís tó ipò ní istisnaati istisnaati náà ni wọ́n máa ń kó wá láti fi sọ pé kìí ṣe ọ̀ranyàn kátẹ̀wá ní ọ̀dá kìí sọ̀ranyàn kìí sọ̀ranyàn wọ́n ní pé súnà ni ǹjẹ́ nìkan kí ní ń fa ni náà ló pé àbí ẹ̀hún eh, ọ̀dà súnà ni náà ló fa ọba albani àwọn ni tó clear sáwọn oníbẹ̀kẹ̀ ìṣe súnà agbẹ́kẹ̀ ìṣe wájib gbé súnà ni súnà tó mustahaba ni àmọ́ wọ́n sọ pé ọmọ àwọn àti àwọn ìyàwó àwọn gbogbo wọn náà ni wọ́n ṣe kí ni wọ́n ń bojú so ẹ dákun ẹ wo àwọn ọjọ́ monday àwọn ọjọ́ alamisi ṣebí súnà ni àbí súnà kọ́ ni súnà ni sẹ́nìkan wá lè gbé jáde kó wá jáde kó ní ìnígbà wọ́n ní kí ló dé kò ní súnà ni ìní ṣẹ̀kọ́rọ̀ lọ́gẹ́ ìsinmi ẹnu ẹ̀ ah. gbàtọ́gbàgbẹ̀ òtúrikò tó máa pariwo kí bẹ́ẹ̀ náà ni obìnrin tó ní súnà ni àbálùbá ní súnà ni ẹ̀yìn náà lọ́wọ́ ní ọmọ sí jùlẹ̀ kí ní máa lò kò sí sọ kọ́ àgbà pé súnà ni wékè ṣe so hukumu ìdájọ́ kò túmọ̀ sí pé kọ́ wá ní kéèyàn máa ṣe iṣẹ́ ẹwọ náfìlà lẹ́yìn ìrun àyílà ìrun ni kì í sẹ́nìkan alẹ́ jáde bọ́ta kó ní kọ́dà ẹ̀ ní ẹnẹ́bílà mọ́ ẹni kí ló dé ṣe ní súnà ni ẹ̀rọ káwọn èèyàn fẹ́ ilé gbalẹ́ sí àà alù ah, súnà olùwà ń jẹ́ gan ṣùgbẹ́ náà ni ẹni tó bá níyàwó òun kò nílò nìkan fún wọn ní kí ló dé kó ní súnà ni so ìròrí yẹn ìròrí tí òun ni wallahu a'lam. ẹ̀rọ ìṣọ́ ìgbà tá à ń ṣe ìyàwó ìlọ́dún lọ pé wọn. sọ ọlọ́run ṣàánú tí a bá fẹ́ ṣe nǹkan fún òkú tí a bá ṣe bóyá bí èèyàn ṣe kọ́ àìdà yẹn náà so àmọ́ kì í ṣe pé kí yóò fi celebrate pé àbí kí yóò fi celebrate jọ́kẹ̀jọ́ o àbí jọ́kẹ̀ jọ́kẹ̀ta àbógójì ọjọ́ àbọ́dún kan àbí twenty years ago <coughs> so ẹ kẹ́wọ́ pé ah, àwọn ọmọlẹ́kẹ́wì jẹ́ ń ṣe kọ́ìdà yìí kó máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ yìí kó máa fi ka alukur'an kó máa jẹ́ ládàfẹ́ ni yìí kí tó burú mbẹ́ àmọ́ yíya èèyàn sí ń kọ̀ bá mu tura nabi sallallahu alaihi wasallam ọkọ̀ bí ká máa ya fọ́tò so aburulala ni fọ́tò yíya anabi kọ́ kọ́ra anabi tó ṣe pé lérí ọ̀rọ̀ fọ́tò anabi ní láàánú allahu el musawirin ọlọ́wọ́ láàánú ọgbẹ́ni tó bá ń ya fọ́tò sọlọ́wọ́ lánà wọn kọ́lọ̀kọ́ wọ́n jẹ ká rí ìbínú rẹ̀ náà Gbogbo ẹni wọ́n sì wọ́n sì jẹ́ ẹ̀yí emblematic news. Okay, news àti onígbà. Ẹ́ emblematic post to the front of a car signify carriage of stones. naam kí èèyàn gbé òkú kí wọ́n á fi ewé sí i ohun tí èèyàn lè sọ ń pa yẹn ni pé láti fi mọ̀ pé wọ́n ń gbé òkú bọ̀ wá ṣùgbọ́n káwọn ọlọ́pàá mọ́ dààmú wọn àbí kí wọ́n fi tètè débi kọjá sọ àmọ́ yẹn náà kò ní ìtumọ̀ kankan ẹlòmíì kọ́ra àwọn ọmọ sọ pé ẹ bá gbókútẹ̀ bá fi wé sí nǹkan kan ṣẹlẹ̀ sọ ìyẹn ló burú tọkúrú àdì ọkàn yẹn ní bá ń bẹ ní ẹ̀mí yàn wọ́n ti wá gbà pé kákàbí ṣàpèjúwe pé òkú ni à ń gbé bọ̀ yìí sí tó burú mẹ́ tí wọ́n lọ àìlẹ̀. inú rẹ̀ lọ́pọ̀ àṣà nípa ọ̀rọ̀ nǹkan pátàkì nínú àwọn kan gbé àyíká apá àtàwà rẹ̀ lọ kan nígbà rẹ̀. ọ̀rọ̀ fatiha kíkà lórí irun ìgbà tí a máa ń kí ó jẹ́jẹ́ bóyá ní àyílá àbí asr ìyẹn kò rújú kò sí fàǹfà nǹkan bẹ́ẹ̀ èèyàn ka suratul fatiha èèyàn sì ka sura níbi rákà àkọ́kọ́ àti rákà ẹlẹ́kejì ibi tí ọ̀rọ̀ máa ń wà òun ni pé nígbà tí a bá fẹ́ kí magrib àbí ìṣá àbí àṣùbà tá lẹ́yìn imam tí imam ń kéwú jákè pé báwo ni àwọn táwà lẹ́yìn rẹ̀ bó láṣẹ ṣe wọ́n mẹ́nu àwọn àbíkí sọ pé ọ̀rọ̀ àwọn afọ́nkún sí méjì lórí rẹ̀ bákan náà so àwọn pẹ̀lú àlàyé nìsín ó kálukú wọ́n rí tí ó bá fẹsẹ̀ múlẹ̀ àwọn kan ní pé tí mọ́mú bá ti ń kà dandan ni kí wọ́n náà kà àwọn kan ní tí mọ́mú bá ti ń kà jákè yẹn kò nídìí kéèyàn kà ẹ̀mọ̀ tẹ́tí gbọ́ ni sọ àwọn tán ní kẹ́ máa tẹ́tí gbọ́ wọn mú ẹ̀rí wá ọ̀pọ̀lọpọ̀ bá ní wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun bí tó bá ń ka al tẹ́tí ẹ̀ gbọ́ ni èyí ò nù subakana wani ọwá gbọ́tẹ́ nìkan náà ń bá kà bàtà náà bí wá parí ìrọ̀ náà bí wá bèèrè pé táílẹ̀ tí ń fa kéwú mọ́ mi lẹ́nu tí ń bá mi tí ń já kéwú mọ́ mi lẹ́nu so wọ́n ní pé á jẹ́ pé kò nídìí kí èèyàn bá nàbí kí èèyàn bá ìmáàmù ka kéwú wọ́n tún mú ẹ̀rí wá ipe ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà ẹ̀rí ń bẹ́ẹ̀ nù tọ̀ ipe wọ́n ti wá kílẹ̀ rẹ̀ ipe tá tí máa ń kéwú níbi tí máa ti ń kéwú jẹ́jẹ́ àwọn máa ń kéwú tàwọn náà àwọn ibi tí máa ti ń kéwú jákè àwọn máa ń dẹtí àwọn máa ń gbọ́ àwọn ní pé dandan ni kéèyàn kà pàtàkì yóò súrátù fàtíhà wọ́n ní ànábì ní pé la salata liman lam yaqra bi ummil qur'an wọ́n ní kò sírun fún ẹni tí kò bá ka fàtíhà nínú ìrun wọ́n torí náà ni pé ìyẹn gbọdọ̀ ká dandan ni àmọ́ àwọn tí wọ́n ní ọmọ káwọn wọ́n ní ibi tí ń sọ nípa tí ànábì bá ń tí ìmáàmù bá ń kéwú jẹ́jẹ́ ni so náà ni pé kò lọ pẹ̀lú nígbà tí ìmáàmù bá ń kéwú jákè so wọ́n ní pé torí irú ìtànàbì sọ fún ẹni tí ń kéwú lẹ́yìn rẹ̀ tí ń bá fa kéwù tànàbì ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ máa tọ́ àwọn afáwa ń challenge pẹ̀tọ̀ ọdẹ yìí tẹ́ ní pé káka suratul Fatiha lẹ́yìn mọ́ nígbà tí máa ń kéwú jákè ìgbà wo láwàkà bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ní wà kílẹ̀ ọ̀rọ̀ ìgbà wo ni àwọn kan ní nígbà tí wọ́n bá ké Fatiha àti ẹ̀tàn yóò wá dákẹ́ sọ àwọn jẹ̀mọ́ náà wá ká ti wọn gbà tó bá dákẹ́ tí ẹ̀wọ̀n ló fi ká ti wọn bó ni ó kí ogun wọn ti kà á tán kó tó àwọn kan ní ẹ̀yàn kìí sí báhùn tí mọ̀ bá ti ń sọ pé alhamdulillahi rabbil alamin wọnú ni alhamdulillahi rabbil alamin arrahmanir rahim wọnú ni arrahmanir rahim ọlọ́mọ tẹ̀lé ọmọ tẹ̀lé mẹ́sẹ̀wì ṣe ń pàṣẹ kàyí pé lànàbí ní talẹ́ tí ń fa kí ó mọ́ mi lọ́rùn tí ń fa kí ó mọ́ mi lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yìí tó bá fẹ́ fẹ́ ìyàwó kó wo nǹkan tí yóò jẹ́ kí ìyàwó yẹn kó wù láti fẹ́ sọ àlàyé àwọn àfáà lérí ọ̀rọ̀ yìí Ibn Hazmi <laughs> azọ̀hìrí àtàsọ́lẹ̀ kan òun ní gbogbo ara rẹ̀ lówó kí gbogbo tó bá fẹ́ wù náà lọ́gbọ̀lọ̀wò lára rẹ̀ sẹ́pá sọ́pẹ́ lọ́hìrí lòun ti ẹ̀ èyí tó bá ti rí tó àti bájú ti bá ti pé wá báyìí náà ni ó ní ẹ̀hún rẹ̀ ò wọ́n ní ẹwọ ogun ohun tẹ́bà wò lára rẹ̀ ah so eléyìí mọ́ kébù ti ẹ̀rẹ̀ yóò so ọ̀rọ̀ ń kìí sọ̀rọ̀ tó mú bóòlì ẹ́ sí lóòwò gbogbo ara obìnrin tọ́ àwọn afá ní èyí tí ó jẹ́ èyí tó wà déédéé tó ṣe dọ́gbadọ́gba jù òun ni pé ojú rẹ̀ àti ọrùn ọwọ́ ọrùn láti wò tó apẹ́ tó ń lo nìkọ́ọ̀bù ni yóò sí ojú rẹ̀ fún yàn bákan náà yóò sì sí ọrùn ọwọ́ rẹ̀ fún yàn so wọ́n ní pé ọ̀nà méjèèjì yẹn náà lèyàn ti máa ń ma ẹwà obìnrin pàtàkì jùlọ ojú so èyí tó súnmọ́ jù nǹkan mi tí yẹn bá fẹ́ wò ní ara rẹ̀ kí wọ́n rán bóyá ẹni tó jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ kọ́ ló báyàn wò so èyí òun ni ọ̀nà tó ti súnmọ́ jù gá bóyá àbúrò yẹn lè yàn ràn lọ ni so bóyá ẹnìkan tí yẹn súnmọ́ rẹ ní pé kọ́lọ́ bá àwọn tó sì wá fún yẹn ní ìròyìn nípa nǹkan yẹn so ọ̀nà tó fi rọrùn jù náà.